rahmatulahi wa barakatu ẹ̀yin èèyàn wa a kú oríire o a kú oríire pé ramadan ọdún yìí ó bá wa láyé ọlọ́run ọba kí ó ṣe ní oṣù alálùbáríkà fún wa gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa tẹ́ ń wò wá àpadà sí aburú òní tọ́ sí yín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé oṣù alukur'ani ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń ka kur'ani lénìí wọn ò kà á pẹ̀ láníyàn tọ́lọ́run ká fi kà á àníyàn òun ni ọ̀pọ̀lọpọ̀ ni mo fẹ́ gba aládá tó pọ̀ nítorí àràfi kan yóò fún mi ládá mẹ́wàá ládá mẹ́wàá la bá ń ka kùránì la yìí ń parọ́ la bá ń ka kùránì a yìí ń jalè la bá ń ka kùránì a bàlújẹ́ à ń ka kùránì à ń ṣe ṣìnà à ń ka kùránì à ń ṣàbòsí àfi ká ka kùránì pẹ̀lú àníyàn kan kí làníyàn náà mo fẹ́ mọ kí ló bá tó dá mi ló torí ẹ̀ dá mi kí ló ní kí n máa ṣe kí ló ní kí n sá fún eléyìí ló fà á tí a fi máa ń kó àwọn ọmọ wa wọ́n ti àfa wa ni wọ́n o láti Morkas Abdulateef ní Ramadan ọdún yìí àwọn tí yóò bá wa ka Kùránì wọ́n jẹ́ one hundred and fifty tí ń túmọ̀ sí pé márùn márùn márùn lójúmọ́ Ọlọ́run kó bá mi san ẹ̀yìn òbí wọn lẹ́sàn-án re kó sì ṣe àwọn ọmọ náà lọ́mọ àlìjánnà ọmọ àkọ́kọ́ tí yóò kà fún wa láàárọ̀ yìí òun ni ọmọ alálùbáríkà ọmọ olóríire Hamida Abdulyakin tí ó máa kà fún wa láti inú suratu Hud Quran chapter eleven láti verse seventy two to seventy seven amida bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مودود ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعاً وضاق بهم زرعا وقال هذا يوم عصيب صدق الله العظيم بارك الله في الله أكبر الحمد لله رب العالمين حميدة عبد اليقين ọlọ́run kò ṣe ẹ́ lọ́mọ olóríire ọlọ́run bá mi san àwọn òbí rẹ lẹ́sàn-án rẹ ọlọ́run ọba kò ṣe ẹ́ lọ́mọ àgbẹ̀yìn ṣe ọmọ olóríire tí yóò tún kà fún wa ọmọ alálùbáríkà òun ni ọmọ wa àfa wa abdulmuktadir ekuti abdulmuktadir ekuti yóò máa kà fún wa láti inú suratu ahzab quran chapter thirty three from verse forty four to forty eight bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الحمد لله الله أكبر كبيرا fún Ọlọ́run Abdul Muqtadir ẹkú tí Ọlọ́run ọba kò ṣe ẹ́ lọ́mọ olóríire kò ṣe àwọn òbí rẹ ní ara ilé àlìjọ náà iṣẹ́ ńlá lẹ́yìn òbí ṣe Ọlọ́run á san yín lẹ́san ọmọ wa tí ó tún kà fún wa ń sìn ọmọ alálùbáríkà bákan náà abdulbasit daoud abdulbasit daoud yóò máa kà fún wa láti inú suratu yasin gbogbo wa la suratu yasin láti quran thirty six chapter thirty six verse fifty one verse fifty five to sixty one Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم allahu akbar kabira alhamdulilayi rabbil alamin in fact ibi tí mò ń gbádùn ẹ̀ dé mi mà gbà ó parí rẹ̀ ọlọ́run kó bá wa ṣe ọmọ wa ní ọmọ alálùbáríkà ẹ̀yin òbí ẹ̀ ti jèrè àlìjọ́ náà báyìí ọlọ́run bá kó ṣe yín lọ́mọ àlìjọ́ náà nídẹ̀yìn tóun ti kà ó wa kó àfáà wa gbà abdulrahman olodo òun ni ó bá wa ka kuraani sìn yóò máa kà láti inú suratu sod quran chapter thirty eight láti verse seventy one to eighty three bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا كان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من خلقته من طين قال فاخرج منها فإنك مجيم وإن الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين صدق الله الله أكبر الحمد لله رب العالمين adúgbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run kò ṣe ọmọ wa abdulrahman olódó kọ́lọ́run kò ṣe ọlọ́mọ alálùbáríkà kó bá wa san àwọn òbí ẹlẹ́sàn rẹ̀ ọmọ wa tí ó wà kà fún wa tá a fi kásẹ̀ rẹ̀ lẹ̀ òun ni ọmọ alálùbáríkà ọmọ olóríire Zainab Abdullateef tí yóò máa kà fún wa láti nusratu Ahqaf Quran chapter forty six láti verse fourteen to eighteen bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة وبلغ أربعين سنة قال رب أوزعني قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون والذي قال لوالدي أف لكما أف لكما تعدانني أن أخرج وقد خلت القرون من قبل من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقولوا ما هذا إلا أساطير الأولين Allahu Akbar Zainab Ọlọ́run kò ṣe ẹ́ olóríire kalẹ̀ kó bá wa san àwọn òbí rẹ lẹ́san rẹ̀ gbogbo ẹ̀yin òbí wa <clears throat> mo kí yín kú oríire o mo sì kí yín kú iṣẹ́ takuntakun kò rọrùn gbogbo ìgbìyànjú yín lórí àwọn ọmọ yín Ọlọ́run má jẹ́ kó já sásán mo tún kí gbogbo ẹ̀yin àáfàá wa tí ẹ̀ ń kọ́ àwọn ọmọ ní morikas abdullateef apadà sí aburú òní tọ́ sí yín àti gbogbo àáfàá káàkiri àgbáńlá ayé tẹ́ ń gbìyànjú lórí bí ìmọ̀ alukur'an yóò sì máa tẹ̀síwájú àtẹ̀yìn òbí àtàwọn àáfàá ọlọ́run kò ṣe gbogbo alọ́mọ àlìjánná ẹ rí i wípé wọ́n ń skróòlù ní orí screen wa àwọn nọ́mbà tá a lè pè tá a bá fẹ́ káwọn èèyàn darapọ̀ àwọn ọmọ wa pàápàá jùlọ the greatest investment tẹ́ lè ṣe lára ọmọ kì í ṣe ìrẹsì wọn kì í ṣe ẹ̀bà wọn ìyẹn kọ́ ni iṣu alukurani òun ni tẹ́ ẹ fẹ́ gbé fún torí pé ọlọ́run ọba gbé wọn fún wa gẹ́gẹ́ bí àmọ́ náà àsìkò tí wọ́n wà yìí wọn ò lọ́rẹ̀ẹ́ wọn ò lè lo tẹlifóònù social media ò tí ì wáyé wọn àsìkò yìí ni wọn ó ṣoríire ọlọ́run ọba kó wá jẹ́ kán ṣoríire kalẹ̀ tọ́wọ́n ọmọ bá ti jáde primary six ni wọ́n máa ń wá sí Morikaz Abdulateef tí wọ́n wá lu ọdún mẹ́ta láti há kùránì bákan náà ẹ rí i pé àwọn nọ́mbà tẹ́ lè pè ó wà ń bẹ̀ àsìkò Ramadan yìí nìkan náà la máa ń gbọ́lidé odidi ọdún mẹ́ta ni wọ́n lò tí wọ́n sì fi há kùránì tán wọ́n sì di aṣíwájú títí ayé nìyẹn bákan náà a ní online classes àwọn tó ṣe é pé bóyá ilé ni wọ́n wà àwọn èèyàn dẹ̀ pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń ṣe léyìí ẹ tún rí nọ́mbà yẹn náà ń bẹ̀ tó bá jẹ́ ti nursery primary àti secondary school school wa alfarouk ó ti pé bíi twenty nine years tí ó ti ń turn out àwọn ọmọ olóríire tó ṣe é pé wọ́n á kẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kí wọ́n kọ ẹ̀kọ́ ìgbàlódé ẹ̀kọ́ islam ẹ̀kọ́ kùránì gbogbo nọ́mbà yẹn náà ni à ń scroll yẹn afa saminu bàbá wa ẹ̀yin lọ̀rọ̀ wa kàn àwọn ọmọ yìí ibi tí wọ́n kà àwọn ọmọ márùn-ún láàyè márùn-ún ǹjẹ́ márùn-ún ṣe é tú gbogbo ẹ̀ jẹ́ a lọ sínú àkọ́kọ́ suratu hud quran chapter eleven láti verse seventy two to seventy seven bisimilahi. a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahmanir rahim walaqad ja'at rusuluna ibrahima bilbushra qalu salama qala salamun fama labitha an ja'a bi'ijlin anir. فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم كيفا قالوا إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى ألد وأنا جوز وأصاب شيخا إنها شيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما صابني إبراهيم الروح وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لعليم أواه منيب يا إبراهيم أعرض أن هذا إنه قد جاء ربك وإنهم آتيهم عذاب غير مردود. adá ọgbẹ́ fún ọlọ́run ìdí tí mo fi ní wọn kà á délẹ̀ torí ìṣẹ́jú díẹ̀ la ní àmọ́ mo fẹ́ ká mọ àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ pàtàkì tí mo fẹ́ ká mú lórí tí tètè lọ fi ìwà jọ ànábì Ibrahim sórí àwọn màláíkà wọ́n lọ wọ́n wá látọ̀dọ̀ Ọlọ́run wọ́n wá ní àwọ̀ abara ọmọ èèyàn láti wá bá ànábì Ibrahim wọ́n sálámọ̀ sí òun náà sálámọ̀ sí wọn wọ́n wá fún un ní ìró ni o ìró ìdùnnú iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu pé ọ́ Isiaq Isiaq yóò sì bí Yakub ẹ máa wo agbára Ọlọ́run ìyàwó rẹ̀ wá ní a. Ah, èmi arúgbó tọkọ mi sì ti dàgbà ọmọ ìyá mi ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé mọ́jà kàn tí ẹ̀dá bá ti lọ́lọ́run mọ́jà kàn nínú tọ́lọ́run bá lè ṣe má rora rẹ pin kí ni iṣẹ́ tó yẹ kí wọ́n ó ṣe iṣẹ́ tí Ibrahim ṣe ló yẹ kí wọ́n ó ṣe ọlọ́ni fásikùrù ní àsìkò kan tó bá ti jẹ́ni tí ń rántí mi ti ń jọ́sìn fún mi ń ṣe ìyanu láyé rẹ̀ ó ń ya ìyàwó ẹ̀ lẹ́nu pé àgàn ẹni tí ò bímọ tó ti darúgbó pé báwo ni ó ṣe bímọ àwọn màláìka dá a lóhùn ṣíṣe ọlọ́run ló ń jẹ́ kó yà ẹ́ lẹ́nu ọba tó ṣe pé gbogbo iṣẹ́ rẹ̀ ìyanu ni ìwọ rí iṣu mọ́lẹ̀ ẹ rí iṣu mọ́lẹ̀ níṣu ṣe yọ ẹ béèrè bí iṣu àkọ́kọ́ ṣe yọ ẹ ń béèrè manure àti fertilizer kẹ́ ẹ tó gbinṣu ẹ béèrè bí iṣu àkọ́kọ́ ti yọ ọlọ́run bá àlékè ọlá yín máa ń dára tó bá wù ìzákọ́dọ̀ lọ́wọ́ amúran fa iná máa yà kúlù láwù kún fàyà kún tọ́lọ́n bá ti ní kọ́rọ̀ máa rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ń wò mí ọlọ́run má ṣàì ṣàtúnṣe ìgbésí ayé wa ọlọ́run jẹ́ a lè ṣe ohun tó yẹ káwa ṣe ká lè rí ohun tó yẹ á rí ṣèbá dánwò là ń bá yí ọlọ́run dán ádámọ̀ wò ádámọ̀ fèlè ọlọ́run kọ bí ó ti túbá ó túbá ó dán bà ní israẹli wò bà ní israẹli fèlè ó kọ́ wọn bó ṣe máa túbá wọn tó fèlè ó tún kọ́ wọn ní tí wọn ó sọ wọn tó fèlè àmọ́ gbà tí ó dán ibrahim wò ọlọ́run ní wàá ezibitala ibrahim rabbu bikalimatin fatamohunna mo dán wò ó sì yege gbogbo apáta ọlọ́run jẹ́ ayege ìròyìn ayọ̀ tó gbọ́ yẹn òun ní pé tó o bá ti dúró tọ́ ọlọ́run ọlọ́run ó ṣe yà nàìjíríà kò sí tọrọ wá fi rí báyìí à ń bẹ ọlọ́run àṣìṣe rẹ ni à ń bẹ ọlọ́run àtẹ̀láṣẹ rẹ gbogbo ọjọ́ tó o bá ti ń bẹ ọlọ́run tó o bá ti tẹ̀láṣẹ rẹ ọ bẹ̀rẹ̀ sí ní rí àrà nǹkan kejì táwọn mọ̀lẹ́kà wá ṣe wọn náà wá fa ìparun fáwọn ará lúùtù àwọn ìjọ lúùtù tó ṣe pé ọkùnrin ń bọ́kùnrin sùn gbogbo aburú tó délé ayé ń sìn ọkùnrin wa ń bọ́kùnrin sùn obìnrin wa ń bóbìnrin sùn oríṣiríṣi wa ń ṣẹlẹ̀ àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ o orí burúkú ò ní ya ọ̀dọ́ wa tẹ́ bá wo Ibrahim wọn kì í ní oríkì mẹ́ta iná Ibrahim ẹ wò halimun onífaradà ni gbogbo tó ń ṣẹlẹ̀ nílùú ẹ nífaradà tẹ́ bá ti ní faradà ẹ ti ṣoríire ẹlẹ́ẹ̀kejì. àwa òun. àwa òun olùjírẹ̀bẹ̀ ọlọ́run ni má fi àdúrà ṣeré ìṣẹ́jú kan ẹlẹ́ẹ̀kẹta. mo ní. mo ní ibẹ̀ ẹni tí máa ń tọrọ àforíjì eléyìí ni ẹ̀kọ́ tá a kọ́ nípa anabi ibrahim ẹjẹ́ àtúbà ká tọrọ àforíjì súrà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n kà òun ni súrà tó quran thirty three láti verse forty four to forty eight. ṣèyàtọ̀ yàmọ̀ yẹn kọ́ náà. أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين وداس ربهم وتوكل على الله وكفى بالله وكيلا. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé n ti máa ń fa oríire fún yàn òun ni kéèyàn wá bí ó ti fìwà jọ ànábì Muhammad sallallahu alaihi wasallam àdàmọ̀ láyé wa ni o kálá àdàmọ̀ nǹkan ti yàtọ̀ ṣé wọn kí gbogbo bàtà tó wọ̀ lòun ti wọ̀ gbogbo àdánwò tí ń ṣe wá ti ṣe Muhammad tó bá yege ìwọ náà wàá yege tó bá yege wàá yege ọlọ́run ni mo fẹ́ kẹ́ ẹ dá a mọ̀ o iṣẹ́ tí mo fi rán mọ̀. báwo ló ṣe kí. yàyọ̀ nàbí yò iná arsalnaka shahidan wa wà wa rọ. iṣẹ́ ànábì láyé wa ànábì ìṣẹ́ni tẹ́ fi sípò ọlọ́run o kákọ́ṣe rẹ̀ ló ń kọ̀ wá fún shahidan ẹlẹ́rìí ni o yóò jẹ́rìí lórí wa o wa mubashiran òun ni ó máa fún wa ní ròdùnú pé gbogbo sùúrù tẹ̀sí ẹ jèrè gbogbo àìbàyàn nínú jẹ́ ọlọ́run ò ní jẹ́ ìwọ tọ́ ọ bá pààyàn lẹ́rìn ẹni yẹn fúngbà díẹ̀ lòun ò rẹ́rìn ayérayé rẹ́rìn wa ní ròdùnú pé fúngbà díẹ̀ ni ẹ mú nǹkan wọ ẹ ní mú nǹkan wànàzírọ̀ òun náà ni ó mọ̀ kìlọ̀ fún wa má bà jẹ́ o ọlọ́run ọba ọba déédéé ni ọ̀ nígbè kó má kà wàdáyé. wàdáyé yanni lọ́la ibi dín ní. ń sì máa ń pèèyàn sójú ọ̀nà ọlọ́run ẹ mọ tá a lè fi jọ́jú ẹ má jẹ́ àdákẹ́ yín tó fi ròyìn wa pé kóńtùm khaira umma ẹ̀yin níjọ tó dáa jù òkèrèjátì lè nas tá a gbé fún títí fọ́ọ̀mù èèyàn tààmúrò nàbìlì màrúf ẹ máa pàṣẹ dáadáa ni ẹ má máa wo àwọn èèyàn nídàkẹ́jẹ́jẹ́ mọ́ ẹ sì máa kọ̀ wà àbàjẹ́ má wọ ọmọ rẹ níran ọmọ rẹ tí ò ṣe nǹkan kan gbé mọ́tò wọlé ọmọ yín ó gbàgbà fọ̀ ń káṣọ wálé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ya yahoo yahoo ẹ lọ wọlé ibi tán ti jáde ẹ mọ̀ lé wọn lérè ẹ gbà wọ́n nímọ̀ràn ẹ jẹ́ kán mọ̀ pé kò sáǹfààní nínú ká pààyàn lẹ́kún ẹni pààyàn lẹ́kún ò lè rẹ́rìn náà. wá sí rọjà múni irọ́. ó yá lọ sí ayẹ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n kà ìyẹn wà nínú sóràtù. Uh, ah, yaasin. iná sábàlì jẹ́nà tìlí ọmọ fi ṣùgbọ́n lè fà kí ó wá síwájú fi sílẹ̀ lẹ́ni àlàlẹ́ àrọ̀ ìkìmù tẹ́kìhùn làwọn fi afá kí àtún wà láwọn máa yẹ dàrún náà sálámù kọ́ọ̀lá mi rọ́bì rọ̀yìn. naham ẹ gbọ́ ṣẹ́rí nǹkan fẹ́ agbọ́yé ń tọ́lọ́mùbá ń sọ páwọn tó sin òun láyé inú ìgbádùn ni wọ́n wà ọmọ ìyá mi lọ dìímú láti ní lọ lọ mọ̀ pé kì í ṣe gbogbo ohun tó o fẹ́ lo lè rí láyé kọ́kàn rẹ kọ́ lọ balẹ̀ kò dá wa kárí gbogbo ohun tá à ń fẹ́ láyé àmọ́ níbi tá à ń lọ gbogbo ohun tá a bá ti ń fẹ́ láàárí àmọ́ ẹni tó ṣaburú tó wá ń retí pé òun ò rẹ́rìn òun lọ́rọ̀ rẹ̀ yani lẹ́nu ibi tá a dúró sílé ni rẹ̀ program wa fúngbà díẹ̀ ni àwọn ọmọ wa ní tí wọ́n kà ẹ̀kọ́ yẹn ni mo fẹ́ ká lọ jókòó tì ní kọ̀ọ̀kan torí pé kọ́ máa fún yàn lẹ́ja kò dàbí kéèyàn máa pẹja fúnra rẹ̀ tí yàn ní bàjẹ́ àpadà sí aburú ò ní tọ́ sí yín ní tó lè tún orílẹ̀-èdè wa ṣe ibi tí wọ́n wà tó mọ̀ pé o ti ń bà á jẹ́ bẹ̀rẹ̀ sí ní túnbẹ̀ ṣe ibi tó ti ń pààyàn lẹ́kún máa bẹ̀rẹ̀ sí ní pààyàn lẹ́rìn ẹ̀kọ́ ẹbí jọ ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ ọmọ àwọn ọmọ tá a tọ́ àwọn ni wọ́n ń gbélé tá a kọ́ tà báyìí ọlọ́wọ́n bá a lè kí ọlá kó ṣọ́ títí di ọ̀la ẹ ṣókí lọ́bẹ̀ oge bọ́rọ̀ ọlọ́run ọba ṣe rí nìyẹn ọlọ́run kó jẹ́ kó máa wúlò láyé wa tó bá di àárọ̀ ọ̀la lágbára ọlọ́run kọ́lọ́run tún lọ́rọ̀ ẹ̀mí wa á tún kó àwọn ọmọ márùn-ún míì wá tó ṣe é pé àwọn náà ó tún wá ka àlùkùránì fún wa lẹ́ẹ̀kan sí gbogbo àwọn nọ́mbà tí wọ́n ń scroll yẹn ẹ kọ sílẹ̀ kẹ́yìn náà lè jàǹfààní eléyìí pẹ̀lú àwọn ọmọ yín àkúlùkọ́lẹ̀ azastafurulayi wàlákùn títí ọ̀la tá a tún pàdé wasalaamu aleykum ورحمة الله تعالى وبركاته